gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì olóyè ayọ̀délé fáyọ̀ṣe ó ti tú àṣírí ìpàdé ìkọ̀kọ̀ tóun àti olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú pdp tó lulẹ̀ láìpẹ́ yìí ìyún alhaji àtiku abubakar ó ti sọ ó ti tú àṣírí ìpàdé ìkọ̀kọ̀ tí wọ́n jọ ṣe nínú ilé ìtura kan tó wà nípínlẹ̀ èkó lásìkò tí fáyọ̀ṣe tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn arise arise television lọ́sẹ̀ tó kọjá ẹ̀ ni ló tú àṣírí pé nígbà tí wàhálà inú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí àwọn gómìnà márùn tí wọ́n ń pè ní G5 àtàwọn alátìlẹyìn wọn tí ẹgbẹ́ wọn jẹ́ integrity group tí wọ́n ń gbógun ti Àtíkù pé kò lè ṣe ààrẹ àti pé bí yóò bá ṣe ààrẹ kí alága àgbà ẹgbẹ́ òṣèlú PDP sẹ́nẹ́tọ̀ Yọ́ṣì Ayù kóun náà kọ̀wé kò sílẹ̀ ó lásìkò náà ni Àtíkù ó ránṣẹ́ sí òun nù yàrá ẹ̀ nínú ilé ìtura kan tó gbà nílùú Èkó olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe ó wá jẹ́ kó di mímọ̀ pé nígbà tí òun dé ọ̀dọ̀ Àtíkù nínú òtẹ́ẹ̀lì ẹ̀ oníníṣe ló bẹ òun pé kóun bẹ àwọn gómìnà gómìnà márùn-ún àti ẹgbẹ́ àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fóun ṣùgbọ́n Fáyọ̀ṣe ní òun sọ fún un pé kó ṣe àdéhùn pé tó bá wọlé ìdìbò ààrẹ yẹn táwọn ṣàtìlẹ́yìn fún sáà ọdún mẹ́rin péré ni yóò ṣe dípò ọdún mẹ́jọ tí yóò ṣe tó sì ní tó bá ti gbà bẹ́ẹ̀ àwọn yóò òun yóò bá àwọn gómìnà márùn àtàwọn ìgbọ́ àwọn sọ̀rọ̀ láti ṣàtìlẹ́yìn fún un Fáyọ̀ṣe ló jẹ́ kàyéfì ńlá wípé àwọn alátìlẹ́yìn Àtíkù yarí pé kò lè ṣerú àdéhùn bẹ́ẹ̀ àti pé bó bá di ààrẹ tó jáwé olúborí tán ènìyàn yóò tó bá wọn ṣe àdéhùn náà Fáyọ̀ṣe ni. òun fi wọ́n rẹ́rìn òun wòye pé kò sọ́bọ̀ ń dẹ̀rìn mọ́ gbogbo ọ̀dọ́ tó wà ń dẹ̀rìn òun ló ti ń wọ dàmásì Fáyọ̀ṣe ní ohun tó da àdéhùn rú nìyẹn tí Àtìkù táwọn kò fi ṣe fún tó sì jẹ́ pé ó padà lulẹ̀ ni Fáyọ̀ṣe wá jẹ́ kó di mímọ̀ pé o àsìkò ti tó kí ayù kọ̀ pé kò sílẹ̀ káwọn sì tètè bẹ̀rẹ̀ báwọn yóò tún ṣe tú ẹgbẹ́ òṣèlú PDP báwọn yóò ṣe tú gbéró nítorí ó lẹ́gbẹ́ náà ó dàbí ẹgbẹ́ òkú èèyàn pé ẹgbẹ́ tó ti kú pátápátá lásìkò yìí.